Audio Jungle. Audio Jungle. ààrẹ bọ́lá ahmed tinubu ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ́mi kàn lórí àwọn tí ń japa ọ̀básanjọ́ ti pè kí wọ́n lọ túdìí ìṣèjọba muhammadu buhari arákùnrin kan ti gún olùtọ́jú aláìsàn kan àti ọmọ ọ̀dọ̀ rẹ̀ pa iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó ọlọ́pàá kan tó ṣàṣemáṣe ọkọ̀ àjàgbéjò kan ti ṣekú pa òṣìṣẹ́ ilé rédíò kan ẹ kásán ẹsìnkò dédé àsìkò yìí jákèjádò àpáńlá yìí tẹ̀tí náà fàní láti máa wo ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ló ń dé sétí ìgbọ́yìn àti ìsojú ìwòrin láti ìkànnì yìí olúṣọlá oyènẹkàn lóní ìròyìn yín wàyé ẹgbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu lọ́jọ́ ajé monde àná òun náà ló ti fi ọkàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà balẹ̀ láti má mikàn lórí bí ogunlọ́gbọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n nímọ̀ ní ẹ̀ka kan tàbí ìkejì ti bí wọ́n ṣe ń fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ tí wọ́n lọ sí òkè òkun láti lọ wá ibi tó dára tó tẹ́jú fún wọn ibẹ̀ ló ti ń sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí ló ti ń gbé ìgbésẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó péye fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà lórílẹ̀-èdè yìí láti lè dí àwọn àlàfo ní ẹ̀ka ìtọ́jú àwọn aláìsàn tàbí ẹ̀ka ìpèsè nǹkan tàbí ìkejì lórílẹ̀-èdè nàìjíríà tí àlàfo ti wà níbẹ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ló ń ṣẹlẹ̀ nílùú òwèrè tó jẹ́ olúlu ìpínlẹ̀ imo níbi tí wọ́n ti ń ṣe ìbúra fún sáà kejì fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn gómìnà hope uzodinma níbẹ̀ ló ti ń bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ tí wọ́n tún jẹ́ ọmọ ìpínlẹ̀ náà ní kété lẹ́yìn ìgbà tí gómìnà ọ̀hún náà tó ṣe ìbúra sí ọ́fíìsì rẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣèjọba òun náà ni yóò mú ètò ẹ̀kọ́ ọ̀tọ̀ ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ lókùnkúndùn lábẹ́ ìṣèjọba òun. ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ààrẹ olúṣẹ́gun ọbásanjọ́ òun náà ló ti pe ààrẹ tí ń bẹ lórí àléfà lọ́wọ́lọ́wọ́ ààrẹ bọ́lá mẹ́ndì tìǹbù láti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí ààrẹ àná ààrẹ Muhammadu Buhari lórí gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà ìkówójẹ eléyìí tó ṣẹlẹ̀ lábẹ́ ìṣèjọba rẹ̀ ó pè eléyìí ní ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tó kọjá níbi tó ti ń sọ ọ̀rọ̀ ìkíni rẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ètò ìsìn dúpẹ́ ìfẹ̀yìntì fún olùṣọ́ Emmanuel Chukwuma nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni Ọbásanjọ́ náà ló ti rọ Chukwuma láti máa tẹ̀síwájú àti máa ṣe iṣẹ́ ìsìn ọmọ ènìyàn eléyìí tí ó ń ṣe inú iṣẹ́ rẹ̀ tó tún sì tẹpẹlẹ mọ́ wípé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí kí wọ́n rí wípé wọ́n ṣe ìwádìí bó ti tọ́ àti bó ti yẹ lórí ààrẹ àná. arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ arábìnrin Esther Amali àti ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan tí orúkọ ń jẹ́ Mercy Nwoze òun náà ni wọ́n ní ọ̀dọ́mọkùnrin kan ló ya lu ilé wọn ilé tó wà ní agbègbè èkán ní ìlú Makurdi ní ìpínlẹ̀ Benue tó sì gún àwọn méjèèjì lágbo pa ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà tó ṣojú rẹ̀ ti wí ó ṣẹlẹ̀ níbi nǹkan bíi aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ní ọjọ́ àìkú Sunday níbẹ̀ ló ti sọ pé àwọn pé ọ̀daràn ọ̀hún náà ló ya lu agbègbè ọ̀hún tó sì lo ìṣẹ́jú àyá ọgbọ̀n ìṣẹ́jú àyá ogún ti débi pé tó fi pa àwọn méjèèjì wọ̀nyí tó sì fi agbègbè ọ̀hún náà sílẹ̀ níbẹ̀ ni wọ́n sọ wípé ẹni tó pa àwọn arábìnrin méjèèjì wọ̀nyí òun náà ni ó ṣe kò jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó sì sọ wípé ọmọ ọ̀dọ̀ náà òun náà ni ó wà nínú oyún. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ogun ni wọ́n sọ wípé wọ́n ti rọ́wọ́ tó ìkan nínú àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ mobile police eléyìí tí ó wà lábẹ́ àwọn ọlọ́pàá ti ìjẹ̀bọ́dé látàrí fíṣe ìwà kò tọ́ àti fífi ọgbọ́n ọ̀nà ẹ̀bùrú gba owó tó tó ẹgbẹ̀rún márùndínlógún náírà lọ́wọ́ ọmọdébìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Fúnmilọ́lá Ṣóyẹmí ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá fún àwọn ọlọ́pàá ní ẹ̀ka ìpínlẹ̀ Ògùn Abíọ́dún Alámùtù ló sísọ lójú eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́ ajé Monday alámùtú sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìròyìn náà ti tẹ àwọn lọ́wọ́ tí àwọn sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lórí ọlọ́pàá náà ibi tí àwọn ti pè é sí olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá eléyìí tó wà ní eléwéran nílùú Abẹ́òkúta tó jẹ́ olóòlò ìpínlẹ̀ Ògùn ní yàrá ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọlọ́pàá náà òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ipò lọ́fun iyọ̀yọ̀ pẹ̀lú ẹ̀ ní abẹ́ ìṣèwádìí àwọn ọlọ́pàá. ìròyìn náà ni ó bani nínú jẹ́ púpọ̀ níbi tí wọ́n ti sọ pé ọkọ̀ àjàgbá ejò kan ilé ètò kò òbítíbitì iyẹ̀pẹ̀ òun náà ni ó lọ kọlù ọkọ̀ kan ní ojú ọ̀nà òpópónà um, airport road ilé tó wà ní lùgbẹ̀ ní ìlú àbújá tó sì gbẹ̀mí lẹ́nu nìkan nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò kan nílùú àbújá tí orúkọ rẹ̀ ń jẹ́ deborah ohamari gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ àti ìkan nínú àwọn tó súnmọ́ Deborah yìí tí wọ́n fi ìròyìn náà sórí ẹ̀rọ alátagbà Facebook òun náà ni wọ́n sọ wípé ọkọ̀ Deborah ní bẹ níwájú tí ọkọ̀ kan tó sì gba láti ẹ̀yìn tí ọkọ̀ ti Deborah tó sì sáré lọ sí ẹnu ọ̀nà um, ọkọ̀ àdàgbéjò eléyìí tí ń bọ̀ yìí tí ìfarapa òun náà tó sì gbẹ̀mí lẹ́nu Deborah náà kó tó di wípé iléeṣẹ́ rédíò tó ti ń ṣiṣẹ́ wọ́n kéde ikú rẹ̀. ẹ̀yin ará kì í dùn púpọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògì ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ní ju bẹ́ẹ̀ lọ fún ti ọ̀sán òní ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo fún àwọn ìròyìn wa síwájú sí i lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ bí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójúpọ̀ youtube bàbá gbàgede ìmọ̀ tv lójúpọ̀ instagram gbàgede ìmọ̀ underscore twenty two yóò ṣèṣe o kí a tún máa lọ ẹ̀já gbọ́ wọn kókó inú rẹ̀ náà lẹ́ẹ̀kan sí i. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ́mí kan lórí àwọn tí ń japa ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ti pè kí wọ́n lọ tú ìdí aláṣẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn muhammadu buhari arákùnrin kan ti gún olùtọ́jú aláìsàn àti ọmọ ọ̀dọ̀ rẹ̀ pa iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó ọlọ́pàá tó ṣàṣemáṣe ọkọ̀ àjàgbéjò kan ti ṣekú pa òṣìṣẹ́ ilé rédíò kan ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní jù báà ti ọ̀sán òní olúṣọlá oyinẹkan lóní ìròyìn yín ẹ ṣeun bí ẹ ti ń wò wá ẹ mọ àjẹsẹ o. Audio Jungle. Audio Jungle.